ìwọ tó bá mọ̀ pé ọkùnrin ni ọ́ tó sì níyàwó tó ọ̀dọ́ ìyàwó tó o fẹ́ kúrò lórí péèjì mi mo ti sọ fẹ́yìn ọkùnrin jọ̀ǹba ayé tí ń lù yín báyìí ìmí inú yín ó padà búlọ́ọ̀kù mi ni ọ̀pọ̀lọpọ̀ àwọn frustration tá à ń rí nínú society ìṣòro àìròkódó yìí máa ń fa frustration sínú ara obìnrin ni ẹni tó bá jóbìnrin tí ò má rírì tí ò dọ̀ tí ò dókórí bóyá virgin ni at least mo tiẹ̀ lè fọwọ́ àwọn yẹn sọ̀yà so nítorí wípé àwọn yẹn ò ní máa ní ìṣòro tó pọ̀ nínú ara because if urge comes it will go bẹ́ẹ̀ni tó ti márì tó ti wà nílé ọkọ probably tó ti bímọ kan bí méjì tó ti máa dùn oko tẹ́ ẹ wá pali oko mọ́ tẹ́ ẹ sùn wọn oṣù kan oṣù méjì oṣù mẹ́ta ọ̀pọ̀lọpọ̀ nù wọn orí fífọ́ ara gbígbóná inú ọmọ ọrùn ẹlòmíín nù wọn bí ìgbà téèyàn bá jẹun tí ọmọ rìn yàn láyà ni kódò lè fa fáibúrọ̀dù gan fóbìnrin mi nígbà tó bá fọkọ sílé tọkọ rí orí tí èrò ọdún kìíní ọdún méjì mo béèrè wò ntọ́kùnrin sì lè ṣe obìnrin ò lè ṣe bá a ṣe láyé yajẹ ǹbẹ̀tẹ̀ tó yìí àti ìròbìnrin kan tó fọkọ méjì pọ̀ náà lé àmọ́kùnrin lè fẹ́ yàwó méjì bọ́kùnrin bá fẹ́ yàwó kejì gan wọ́n mọ congratulate ẹ̀ ni bọ́ba tiẹ̀ tún jẹ́ni tó tún lówó lọ́ọ́ díẹ̀ àmọ́bìnrin ò lè ṣe gbogbo nǹkan tọ́kùnrin lè ṣe látijọ́ tó ti fẹ́ obìnrin tó ti gbèjù sínú ilé ló ti hò ẹ̀ ní obligation ara àwọn ẹ̀tọ́ obìnrin tó ti wà nílé ọkọ ni kó lẹ́tọ̀ọ́ sí okó ọ̀pọ̀lọpọ̀ yín ẹ wà kápá kanga bí apá àjàpá ntí wọn ló kò bó yín ọbọ̀ kò ní í bọ̀ ìgbà abẹ́rẹ́ ló lóun ọbọ̀ lóòkùn gbogbo ń tọ́yẹ ẹsẹ̀ ẹ̀ ní í ṣe àwọn obìnrin míì wọn ò ní rọrùn sùn ó rè máa náwó sí kẹ́míìsì wọ́n ti ń rògùn orí fífọ́ wọn máa ra tara gbígbóná ni wọ́n máa ra tinú rírun ìṣòro àìròkódó sì ni iná ń fa gbogbo àwọn nǹkan yẹn sínú ara wọn nígbà tọkọ tó fẹ́ tí ò rí ti ẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ wọn ti dìdàkudà ìmí inú wọn ti bẹ̀rẹ̀ sí ní lọ ọmọ inú rẹ̀ lẹ́ni tí ò tí ò tiẹ̀ wọ́ tiẹ̀ rárá ìdókòdó sí làwọn àlèmọ́dó wọn ń gbọ̀n ti mọ̀ pé ilé ọkọ ni wọ́n wà ìṣòro tẹ̀ ń da àwọn obìnrin sí tẹ̀ ń dà sáwọn obìnrin lágbada kò ṣeé mọ́ fẹnu ròyìn kò ṣeé mọ́ fẹnu sọ gbogbo àwọn scientific term tá àti ẹ̀mọ́ bá ṣe interpret ẹ̀ yóò bá gan gbogbo ẹ̀ ní yọ́ mọ́ ṣẹlẹ̀ sí wọn ewé vaginismus o kẹ́mífẹ́nis captivus o bó láti fẹ́ sọ gbogbo yẹn nínú ní Yorùbá gbogbo ẹ̀ làwọn obìnrin ní ọmọ ṣẹlẹ̀ sí wọn nínú ara tí wọn ò ní lè sọ. So táwọn gan ò ní lè ṣàlàyé ìmí inú wọn ikùn rẹ̀ ọmọ wú ni ìsàlẹ̀ ẹnu ó kán ìnira lọ́pọ̀lọpọ̀ yín fún àwọn obìnrin ọjọ́ tó fẹ́ tó gbèjù sílé ọmọ bóyá jọ ni ò bá rí èèyàn míì tí ó lálùbáríkà tí ó fẹ́ tí ó sì ní lára bí ó ti gbèjù sínú ilé ó ti hó ẹ̀ ní obligation èyí tó yẹ kó o ṣe o ṣe ìmí àdá obìnrin sínú ìnira ni ni ó da wàhálà sí lágbádá tí ó máa yán gbogbo ọkùnrin tó bá fẹ́ ìyàwó tí ó dòyàwó ẹ̀ ṣéèmù shame on you is a shame àjẹ́ àjẹ́ nìyín àjẹ́ lẹ́yìn ọkùnrin tẹ́ bá fẹ́ yàwó tẹ́ ẹ̀dọ́yàwó yín àjẹ́ nìyín tó bá lè ka oṣù mẹ́ta tẹ́ ẹ̀sìn jọ ń gbé tó dọ́yàwó ẹ̀ you are a wizard leave my page àjẹ́ ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀yin sì ń ṣe nǹkan tó wù yín níta ìwọ obìnrin náà téyọ̀ bá ti mọ̀ wípé o fi ọkọ ọkọ rí o ṣe dáadáa sí ọ gbogbo èlò tó lọ́ngbẹ̀yìn ìdókòwò ẹsẹ̀ lọ́ndà o tètè láyé kó o jí ó yé sọ̀rọ̀ mi yí ọ báwọn torí tó bá lọ ṣe nǹkan tìjú nísìn òun ò ní bò ọ́ gbogbo ètí wọ́n ń bò kí wọ́n mọ̀ bá a mọ̀ kí wọ́n mọ̀ bá a mọ̀ òun ò ní bò ọ́ nígbà tí wọ́n bá lọ dẹ́ṣẹ̀ o sọ̀rọ̀ mi yé ọ bẹ́ẹ̀ ni bọ́ ọ bá dàrú tó ojú ó yẹ wípé ní inú ń bí ọ sí gbogbo ohun tí ń ṣe pátápátá nítorí o kò jọ sókò tó torí mo béèrè wò sókò tó torí nǹkan kan tó special tó specialize obìnrin yàtọ̀ fún any other person náà ni nǹkan ń pè ìyàwó náà nìyẹn kí náà náà ń pè ìyàwó jọ mo béèrè wò ṣe bẹ́ẹ̀ ni téèyàn bá sùn téèyàn ń dóná níyàwó èèyàn so ìkankan tó tó mú o special yàtọ̀ sí gbogbo èèyàn náà ni wọ́n ti withdraw kúrò nù gbèsè ayé rẹ̀ tó bá sínú ilé rẹ̀ mọ́ ọ̀tọ̀ ṣùgbọ́n tó wà lábẹ́ òrùlé ọkùnrin tó wà lọ́ọ̀ta tó lọ́ńdó kò lẹ́gà ara rẹ̀ ló ń ṣe o torí kò ní sọ pé òun ló ń tì ọ́ sínú wàhálà yẹn òun ló ń da wàhálà sọ́ta rẹ̀ lágbàdà kó tètè jí òye ṣàlàyé mi ti ń yí ọba hàn hmm, gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tán náà ń ṣe bá ń ṣe bí torí òbò tán rí dó ń ta ni torí pé wọ́n ń ṣèta ni wọ́n wà mọ̀ọ́mọ̀ pa àwọn obìnrin yẹn wọ́n wà mọ̀ọ́mọ̀ pa wọ́n tì í àjẹ́ ni ó ìkà ni ó ìwọ ọkùnrin tó bá ń ṣe bẹ́ẹ̀ ìkà bẹ́ẹ̀ ni ṣé gbogbo obìnrin ló ráyè láti lọ mọ ṣe tí ọ̀dà ṣé gbogbo obìnrin ló lè ṣe nǹkan àtìjú ọ̀pọ̀lọpọ̀ wọn ní ìsìn frustration ti pọ̀ ju gbogbo àwọn àìsàn títí mí inú wọn ń wo àìsàn ìmí ọmọ lòògùn lòògùn oorun wọn lòògùn ẹ̀fọ́rí lòògùn ara gbígbóná kiri ilẹ̀ àìròkódó ló fa gbogbo wàhálà sára wọn tó bá jẹ́ ni tó yẹ pé kò tiẹ̀ tí ì lọlé ọkọ rí tí ò má rí rí ní ìsìn kò ní ní problem much nínú ara ìṣòro lè ń dá sínú ayé àwọn obìnrin ẹlòmíì gan tí ò má rírì tó jẹ́ virgin tí ò dókórí ó bẹ́tà obìnrin míì tó lóun wà nílé ọkọ pẹ̀lú gbogbo òṣòro tẹ́ ẹ̀ ń kó sí wọn lọ́rùn kọ́ dáa kọdra ayé àtijọ́ ni wọ́n ń dí bẹ̀bẹ̀ ní ìsìn kálukọ́ ṣàlàyé tọkàn rẹ̀ ni bẹ́ẹ̀ ni torí tokótowó la fi ń sọkọ obìnrin tó o bá ti mọ̀ pé ò ní do obìnrin má wulẹ̀ fẹ́ sílé má wulẹ̀ fún ní ìnira má wulẹ̀ fún ní ìnira ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn obìnrin tí wọ́n ń gbọ́mọ bà fọ́sùn gbọ́mọ àlè fọ́kọ ìní ìsìn tí gbogbo wa tá à ń bú wọn ìmí inú wọn bẹ́ẹ̀ bá bí wọ́n léèrè náà náà ó rí wí wọ́n ó rí wí àbí ńgbà tínú kíkan bá fẹ́ yẹn ni ẹlẹ́ni lọ́rùn tí ń fò níkú tí ń fò ládìde gbogbo tó yẹ kó lẹ́tọ̀ọ́ sí tí wọ́n ti withdraw ẹ̀ kúrò lára rẹ̀ kò sì gbúdọ̀ wí bó ni òṣèlú wá wọ̀rọ̀ kọ̀sàdá gbogbo nǹkan bá ń sí lòdì sífẹ́ ọlọ́run so ìwọ ọkùnrin tó bá wà lórí platform mi tó òdòyàwó ẹ lóṣù oṣù mẹ́ta your home be i don't want to see you here i don't want to see you here tọrọ mi ti ń yọ n bá rí kọ́mẹ́ǹtì egbére kan lórí fídíò yìí blocking is your next name hmm? ìkà ń làwọn ọkùnrin tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ ìkà wickedness of highest order ni àwọn obìnrin la gbọ́ pé wọ́n ní wọ́n mọ ń sáfókó wọn ìfẹ́ dókó wọ́n mọ mú wọn lórí mú wọn lọ́rùn eh? gbogbo ẹ̀sùn tí wọ́n fẹ̀sùn pé ìbálòpọ̀ kan látijọ́ tá a ti ń fẹ̀sùn ìbálòpọ̀ kan àwọn èèyàn obìnrin náà sábà máa ń fẹ̀sùn kan ju ìbọn sáfókò àwọn ọkùnrin tí wọ́n tún sá pamọ́ tí wọ́n gbókó pamọ́ tí wọ́n àtúmọ̀bi táwọn tó ti tí wọ́n ti já wá mo béèrè wò wọ́n àmọ́ ní kí náà lè ṣe kí náà lè ṣe tí èfi súnmọ́ sọkùnrin náà jáńgẹ́lì jáńgẹ́lì ní tó náà ṣẹ̀rí ó náà ṣe nǹkan tí ọ̀dà rí láyé bí ọba tiẹ̀ ní tí ọ̀dà ṣe bọ́ọ̀wà bọ́ọ̀sì kọ̀rẹ́ẹ̀tì kí lẹ fẹ́ ra yín fúngbà tẹ́ẹ̀bà lè tẹ́ẹ̀bà lè tẹ́ẹ̀bà lè farada fúnra yín irọ́ tiẹ̀ ní kò tó obìnrin kò ṣe nǹkan kan torí ipọ́n ti róbò mi tọ̀ǹdó ń ta ni wọ́n ṣe fẹ́ni ẹlẹ́ni sínú wàhálà sọ̀rọ̀ mi yé yín ẹ̀sán òsì gbóògùn yóò kè ẹ mọ́ tan ra yín jẹ tó bá rẹ́dì tó mọ̀ pé ó rẹ́dì láti do obìnrin okó ẹ̀ òṣìṣẹ́ mọ̀ wùlẹ̀ fẹ́ yàwó mọ̀ ṣe fada fada gan da sẹ́líbèsì dẹ́kun sọ̀rọ̀ sẹ́líbèsì dáadáa lórí péèjì mi sẹ́líbèsì dáa mọ̀ sẹ́líbèsì pé kó o fẹ́ yàwó tán kó o wá mọ gbó kó pamọ́ mọ ọdún yàwó lẹ́ẹ̀kan ẹ̀ẹ̀kan lọ́dún mẹ́fà ẹ̀ẹ̀kan lọ́dún mẹ́jọ òun èmi ò tiẹ̀ ní wá rárá kò tiẹ̀ ní lọlé rárá demonic people náà ń ṣe bẹ́ẹ̀ ìkà ní ẹ́ tó bá jọ́kùnrin tó ń ṣe bẹ́ẹ̀ you are a wicked man if you don't know ìkà ní ẹ́ kóra yín kó lórí péjì mi.